هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذني الله وإياكم من النار عباد الله يقول الله تبارك وتعالى في محكم تنزيله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قوله عز وجل إن الله يأمر بالعدل أي بتوحيد الله وشهادة أن لا إله إلا الله والإحسان إلى الناس والعفو عن الناس وإيتاء ذي القربى أي صلة الرحم وينهى عن الفحشاء عن الزنا ويقال جميع المعاصي والمنكر يعني ما لا يعرف في الشريعة ولا في السنة ويقال إن المنكر ما وعد الله عليه النار والبغي يعني الاستطالة والكبر والبغي أيضا فهو العدوان على الناس وقد جاء في الحديث ما من ذنبي أجدر أن يعجل الله عقوبته في الدنيا ما ما يدخر لصاحبه في الآخرة من البغي وقطيعة الرحم فقد أمر سبحانه بثلاثة أشياء ونهى عن ثلاثة أشياء وجمع في هذه الأشياء الستة علم الأولين والآخرين وجميع الخصال المحمودة وروي عن عثمان بن مزعون رضي الله عنه أنه قال ما أسلمت يوم أسلمت إلا حياء من رسول الله صلى الله عليه وسلم وذلك أنه كان يدعوني فيعرض علي الإسلام فسحيت منه فأسلمت فلم يقر الإسلام في قلبي فمرضت به ذات يوم وهو بفناء داره جالسا محتبيا فدعاني فجلست إليه فبينما هو يحدثني إذ رأيت بصره شخص إلى السماء حتى رأيت طرفه قد انقطع ثم رأيته خفضه عن يمينه ثم ولاني وركه ينفض رأسه كأنه يستفهم شيئا يقال له ثم دعا فرفع رأسه إلى السماء ثم خفضه حتى وضعه عن يساره ثم أقبل علي محمرا وجهه يفيض عرقا فقلت يا رسول الله ما رأيتك صنعت هذا في طول ما كنت أجالسك فقال ولقد رأيت ذلك قلت نعم قال بينما أحدثك إذ رفعت بصري إلى السماء فرأيت جبريل عليه السلام ينزل علي فلم تكن لي همة غيره حتى نزل عن يميني فقال يا محمد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قال عثمان فوقر الإيمان في قلبي فآمنت به وصدقته فأتيت أبا طالب فأخبرته بما نزل على رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر قريش اتبعوا ابن أخي ترشدوا وتفلحوا ولئن كان محمد صادقا أو كاذبا ما يأمركم إلا بمكارم الأخلاق فلما رأى النبي صلى الله عليه وسلم من عمه اللين قال يا عما أتأمر الناس أن يتبعوني وتدع نفسك وجهد عليه فأبى أن يسلم فنزل إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء ثبت عن عكرمة أن النبي صلى الله عليه وسلم قرأ على الوليد بن المغيرة إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فقال له يا ابن أخي عيد علي فأعاد عليه فقال والله يا ابن أخي إنه لحلاوة إن له لحلاوة وإن عليه لطلاوة وإن أعلاه لمثمر وإن أسفله لمغدق وما هذا بقول بشر وقال قتادة رحمه الله في قول الله تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قال ليس من خلق حسن كان أهل الجاهلية يستحسنونه بينهم إلا أمر الله به وليس من خلق سيء يتعايرونه بينهم إلا نهى الله عنه ثم قال تعالى يعيذكم أي يأمركم بما يأمركم به من الخير وينهاكم عما ينهاكم عنه من الشر لعلكم تذكرون تبتعدون وقال شعبي عن شتير بن شكل سمعت ابن مسعود رضي الله عنه يقول إن أجمع آية في القرآن في سورة النحل إن الله يأمر بالعدل وفي رواية إن أجمع آية في القرآن لخير أو لشر آية في سورة النحل إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون عباد الله اتقوا الله واعدلوا ولا تجوروا وأحسنوا ولا تسيئوا وآتوا ذا القربى حقا ولا تمنعوا حقوقهم وصلوا ولا تقطعوا وتحصنوا ولا تزنوا بل أطيعوا الله ورسوله ولا تعصوهما صوبوا أقوالكم وأفعالكم بالشريعة والسنة تواضعوا لله ولا تعتدوا إن الله لا يحب المعتدين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم لما فيه من الحكم والذكر الحكيم alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala adọ́gbẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí lórí gbogbo òṣèṣì ọlọ́run ọba náà ni fún ìkẹ́ ọlọ́run máa bá ọba ọlọ́run ọba àlekè ọlánsọ nù àlùfáàní alákùnrin pé dádájú òun ọlọ́run ẹ ń pa wá láṣẹ dọ́gbandọ́gba kò sí nǹkan tí ń jẹ́ dọ́gbandọ́gba ju pé ìṣèjọsìn lọ́kàn fọlọ́run lọ tá a bá ń pe ọlọ́run ká má pe nǹkan míì olórí dọ́gba nìyẹn tá a bá ń gbára lọ́lọ́run ká má gbára lé nǹkan míì olórí dọ́gba nìyẹn bá a bá ń páyà ọlọ́run ká má tún páyà nǹkan míì. olórí ìdọ́gba nìyẹn bá a bá nírẹ̀kẹ̀ sọ́lọ́run ọba ká má tún nírẹ̀kẹ̀ sí nǹkan mi olórí ìdọ́gba nìyẹn bákan náà tá a bá ń wá tìlẹ́yìn lọ́dọ̀ ọlọ́run àti sọ ká tún má wà sọ́dọ̀ ẹlòmíì ọlọ́run ọba ń pa yín láti ẹ̀dọ́gbandọ́gba tá a bá ṣe dọ́gbandọ́gba yìí nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú fóun nìkan iná ẹ̀ là ń fìjọsìn fún àfi nígbà yẹn láàmọ déédéé tó yẹ ká lò láàrin ara wa irú déédéé wo ló yẹ ká ṣe sáwọn ìyàwó wa tó bá ti jù kan lọ ẹ̀rí pọ́ wa nu hadith yìí ti ẹni tó bá ní ju ìyàwó kan lọ tó bá fi sọ́dọ̀ kan jù lọ láàrin àwọn méjèèjì tí ó díjọ gbin alkiyama yóò dé lẹni tí ó níhà sábà ti ṣe déédéé nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú kóhùn nìkan là ń fìjọsìn fún nígbà yẹn láàmọ̀ yìí pé dọ́gbandọ́gba kí wọ́n tún fi dẹ́dẹ́ láàrin ara wa láàrin wa sáwọn ọmọ wa. eri anabi sallallahu alayhi wa sallam wọ́n wa adilu bayna awladikum ẹ̀rí wọ́n ní Nu'man ibn Bashir ó fún kẹ́nu àwọn ọmọ rẹ̀ lẹ́bùn ọwọ́ fi anabi wípé wọn máa fọmọ mi anabi tó ti anabi gbogbo àwọn ọmọ ẹ fún lẹ́bùn yìí káyíká ó ní kò kì í ṣe anabi wa ń bi gbogbo wọn náà ló kí ṣe dáadáa fún ọ ni torí bẹ́ẹ̀ ẹ páyọ̀ ọlọ́run ọba ọ̀wá àdìlù bẹ́ẹ̀nà ọ̀lẹ́dìkù ẹ ṣe dọ́gbandọ́gba láàrin àwọn ọmọ yín dédé ìdábà ti ṣe nípa ọlọ́run ọba á ṣe dédé nínú ọ̀rọ̀ wa á ṣe dédé nínú ìṣesí wa tàbá tún fẹ́ dájọ́ gan á tún ṣe dédé láàrin ara wa ẹ̀rí olórí dọ́gbandọ́gba òun náà ni tawhidullahi subhanahu wa ta'ala fil ibada ká ṣe ọlọ́run ẹ̀rí kọ́ má jásí pé jọ́kan náà o ó fi ẹbọ jọ́kan ba ìjọsìn ọgọ́ta ọdún lèyìn ó fi bàjẹ́. bákan náà ọlọ́run fún pa wá láfẹ́ ìsáàd ìmáa ṣe dáadáa sáwọn èèyàn ẹ̀rí dada ṣe dáadáa sáwọn èèyàn yìí wọn lèyìn fi ráwọn èèyàn mú ọ̀kan náà àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ ó ní àṣìnà ìlànà sí tẹ̀sán àbílẹ̀ kòlóbáhùnmù máa ṣe ọ wọ́tọ́ lámàl ẹ̀sà àbádàlẹ̀ ẹ̀sánù ìnsánà Milu mélòó gbà ní dáadáa tí máa ń sọ yẹn fún yẹn dáadáa lèyàn máa fi wọn ní ẹjọ́ ma kọ́ máa mú wa sí bí ọba wa sí ọtẹ wa lọ́rùn nítorí dáadáa ni ọlọ́wọ́n bá ń pa wá Dada dáadáa ọba pẹ̀lú káàsì ká Dada si sí ànábì sallallahu alaihi wasallam lábẹ́ dáadáa òun ni ká máa mójú kò fáwọn èèyàn mùsùlùmí máa wùwà yìí pé àjẹ́ dàmí lóògùn nù máa fọ́ lẹ́yìn ẹ̀rí ọlọ́run ọba àlejò aláàzọ́kọ̀ àyíṣẹ́lẹ́dì baynaka wa baynahum adawatun pé láàrin wa lọ́ta ń bẹ láàrin yín ìwọ ọmọ bí ọ̀rẹ́ ayò ni ẹ̀rí ọba tún pa wá láti ìta àwọn fún ọ lẹ́tọ̀ọ́ wọn òun anabi sallallahu alayhi wa sallam ọni la yadkhulu aljanna qati' nínú riwaya mi qati'ur rahim kò ní rálù jẹ́nà ọlọ́run ọba wọ̀ gbogbo ẹni yóò ti bá ń jákun mọ̀lẹ́bí ó tún wà nù hadithi mi wípé kìí ṣẹni tí ń da mọ̀lẹ́bí pọ̀ òun lẹni tí ń sọ wípé wọ́n ṣe fún mi màá ṣe fún wọn ni. ọ̀dà gbà mo fẹ́ ṣe ìyàwó bá kọ́ bí ọmọ mi èbí fẹ́ fọ́nrẹ́ náà àná wọn mú wá ọwọ́ adásìkò tún ẹ wá ní ká máa dákò márùn kò sí wọn ọjọ́ káti ẹ̀ ní kò pín dẹ́mẹ́ ká buye owó fúnra wa ṣùgbọ́n láti ràn rẹ ni lọ́wọ́ kò sí wàhálà ń bẹ̀ ó lè jáde pé níjọ́ tí wọ́n ń ṣe tiẹ̀ ẹni oníjà kò kẹ́ lọ ló fi ràn ọ́ lọ́wọ́ níjọ́ tó ń fẹ́ ṣe tiẹ̀ ọlọ́run ní kí wọ́n ní sápò márùn èèyàn gbọ́dọ̀ wọlé yẹn Ànábì sallallahu alaihi wasallam ó ní kèé ṣe ẹni tí ń da mọ́lẹ́bí pọ̀ òun lẹ́nu tó ṣe wípé wọ́n ṣe dáadáa fún mi màá ṣe dáadáa fún wọn di ṣùgbọ́n ẹni tí ń da mọ́lẹ́bí pọ̀ òun lẹ́nu tó ṣe pé wọ́n ń ja wọ́n ń sa ìdá fún nínú mọ̀lẹ́bí gẹ́gẹ́ báwọn kẹ́ sọ wípé àkọ́rìbù àkọ́rìbù wípé àwọn mọ̀lẹ́bí àkekèé la lè pè wọ́n tí sábà máa ń jó yẹn ó sì ní búyẹ̀ sí ọgbọ́dọ̀ dá sí wọn náà ni. ẹ wà nẹ́bí sallallahu alaihi bí wọ́n ti ya kèfèrí tó tó gbógun tà nẹ́bí ìgbà tí yẹn mú wọn tó di pé ọba kan gba Islam ó wá ní oúnjẹ ò dọ́dọ̀ wọn mọ́ ẹ̀rí wọn tún padà lọ gẹ́sà nẹ́bí ní sallallahu alaihi pé ànẹ́bí má jẹ́ kínní kan bàjẹ́ látàníwá má jẹ́ ọ bàjẹ́ lónìí yìí ọwà nípò agbára ẹni ní ti gbà fún ọ lóun ò ní òun ò ní mú oúnjẹ wá mọ́ nítorí pé òun ti gbà fún ọ nípa òun ò ní jẹ́ kí wọ́n ránjẹ́ ń lo òun ọmọ sí mọ́kà ń bí báyìí dákun má jẹ́ wọn lẹ́bí yọ ọjà àníbi dẹ̀tún bẹ́ẹ̀ nìyẹn sọ tòun ti pé wọ́n jẹ́ kéfìrí ẹ̀rí abẹ́ ìmáa ṣe dáadáa àti ìfún alásùnmọ́lẹ̀tọ̀ rẹ̀ òun náà ní ìmáa dá mọ́lẹ́bí pọ̀ wá ká má jẹ́ mọ́lẹ́bí ọ̀tọ̀ ìyá lọ wà ní kò kéní á ṣe dáadáa fún ìyá lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta wà kan bàbá lẹ́yìn náà làwọn alásùnmọ́ kódà bí yẹn bá ní sàárà tí ó ṣe ìyẹn lè fún mọ́lẹ́bí ọba ajẹ́ ládá méjì téèyàn ọgbà ìyẹn ọgbà ládá kó ṣe sàárà á tún gba ládá kó tún da mọ́lẹ́bí pọ̀ àníbi sallallahu alaihi wasallam ó ní àníkò níwàlú jẹ́ ní ọlọ́run ẹni tí bá ń já mọ́lẹ́bí adẹ̀sọ́ yìí pé ẹni tí ń da mọ́lẹ́bí pọ̀ lẹ́nu tó ṣe pé àwọn mọ́lẹ́bí ò ṣe fún òun ṣe fún wọn kìí ṣe ẹni tó ṣe pé wọ́n ṣe fún mi màá ṣe fún wọn òun la lè sọ pé ń da mọ̀lẹ́bí pọ̀ ẹ̀rí ọlọ́run ọba àlekẹ́ ọlá tó wá ń kọ̀ fún wa nípa ìwà àbàjẹ́ òun náà lágbèrè ìyẹn tẹ̀ wá gbogbo nísẹ́yìn bíbáyìí ẹ̀rí àwọn ará òkè lọ́hùn nílò àwọn àfáà lálérò pọ̀ gbajúmọ̀ ń bẹ̀ níbi tí wọ́n lọ bá wọn sọ wípé tẹ bá lọ́mọ òun jalè òun ó jìjà rẹ̀ débi tọ́lá pẹ̀rẹ̀ ṣùgbọ́n tẹ bá lọ fẹ́ mi olómi Ah, ọwọ́ ni má dàlá bẹ́ẹ̀ làwọn ti máa ń ṣe ọláyà dé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọ kan ọlọ́mọ méjì bí ọba wọ̀ fún ọ̀gbọ́dọ̀ ṣéǹjì ilé ọkọ ni ìpààrọ̀ ilé ọkọ eléyìí ò kí ń sorí burú hadith tí wọ́n sì máa ń kà yí pé hadith tí ó múlẹ̀ ni yí pé ní kákọrẹ nílẹ̀ bí ní èèyàn ó ṣé ó lè jálá àlítọ́lọ́hún kó kó tún sọ irú súra rẹ̀ kalẹ̀ ó tún kẹ̀dí sọ súra rẹ̀ gẹ́ kalẹ̀ ìwọ wá ní kéèyàn máa dọ́gbọ́n ṣé ìfẹ́ lomi ń bẹ ọlẹ́ ní ọ alájà pálọ̀ òun ṣe dàrúgẹ́ àdẹ̀dágbére fọ́kọ ẹ̀ yípo òun lọ sóko ó sì máa wà lọ́dọ̀ ọ̀tọ̀ ń pa wọn sùn lọ́hùn ni ẹ̀rí ọlọ́run ọba ń kọ́ nípa ìwà àbàjẹ́ gbogbo àwọn nǹkan yìí máa ń já mùsùlùmí ni téèyàn bá lẹ́yọ̀ kẹ́ bí ọba ká yẹn lẹ́nu kó fi kún kó di méjì tọ́ba ní méjì tí ọba ká lẹ́nu kó fi kún kó di mẹ́ta lọ́nà halal tọ́ba ní mẹ́ta tí ọ̀ka lẹ́nu kó fi kún kó di mẹ́rin ọlọ́run ti mọ̀ pé àlè lágbára ju mẹ́rin lọ ọlọ́run bá wá ń kọ̀ nípa kíni o nípa ìbàjẹ́ tí ṣe àgbèrè àti gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run tún kọ̀ fún wa nípa àlè múnkàrù gbogbo ohun tá a bá ti mọ̀ nínú ṣẹ̀rí àtà mọ̀ nínú súnnẹ̀ múnkàrù kódà báwọn yẹn rí sí dáadáa ìwọ́n tí ò sí nù súnnà kò sí nù òfin ọlọ́run nǹkan tó kẹ́kọ̀ọ́ ni àwọn èèyàn bá máa pè é ní dáadáa ẹ̀rí ọlọ́run tó wáá kọ̀ fún wa nípa múnkàrú wọn ní múnkàrú tó náà yẹ gbogbo ohun yóò tọ́lọ́wọ́n ọba àlekè ìyà títí lórí ẹ̀ ní ọba ṣe gbogbo àwọn nǹkan tí lè rí ìyá bá ti wà ń bẹ̀ yìí pé èèyàn ò rí ni ọlọ́run kọ̀ fún wa ń pa rẹ̀ ẹ̀rí ọlọ́run tún kọ̀ nípa àlìbágìyù bágìyù yìí a lè pè ní gbéraga a lè sọ fún kí ni wọ́n ń pè ní wọn ni bátọ̀rọ̀ hàk kí wọ́n sọ pé òótọ́ ni kò ní ìnígbà ìnígbà títí tó bá ti àjò òdòdó ni. anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ oyè wáyé pé kò sẹ́sẹ̀ kan tó ṣe pé ọlọ́run ọba àlejò ọlá máa kẹ́jú jẹ̀yàn níyà rẹ̀ láyé pẹ̀lú pé yóò tún jìyà lọ́run tó kéèyàn ṣe bágiyù ọ̀tẹ̀ irú ọ̀tẹ̀ tó gbajúmọ̀ ní sẹ́yìn bíbà yìí tó ṣe pé éèkì kéèkì èèkọ kéèkọ náà máa gbà kán bá tún dé àfi ń kẹlẹ̀ rí yóò tún máa gbójìká inú rẹ̀ yóò tún máa dùn àfi ìsẹ́yìn ilé ẹ̀yọ kìkẹ́ gan bí ojú ní tọ́jú ẹnu lọ bèrè kí o tó wọ̀ ọ́ ṣé ẹ̀yin ẹ̀ kọ́ dáadáa lélẹ̀ mi tíyẹn bá tún jẹ́rú ikọ̀ yẹn bí ìsàlẹ̀ ìsúnmọ̀lẹ̀ fún sóòkù bá dàlẹ̀ ìmán lẹ́yìn ìgbà tíyẹn ti jẹ́ mú mi ní ikọ̀ kíkọ ni ọ̀tẹ̀ yìí máa ń tùlù ni kì í tòlù kárí nǹkan gidi kọ́ fẹ́ wọ̀ ló ká ní kò sí wọn jọ ó àwọn aríjẹ́ ń bi màdàrú ẹ̀ rí ọkọ̀ tí wọ́n ti rọ̀hìn báàgì yìí ni gbogbo àwọn eléyìí ọwọ́ àánú téèyàn ó tètè jìyà rẹ̀ láyé ẹni ọba jákun ẹni ọba sọtẹ tó wà bí wọ́n ti ń dìtẹ̀ tóun náà kún ọ lọ́wọ́ pé kódà bọ́jọ́ rẹ̀ nu ẹ̀rí ọ̀kẹ́ ńlá àwọn ẹni ìṣáájú ọlọ́run oníjọ́ wọn tún kún ọ lọ́mọ pé wọ́n bá fẹ́ pa aláṣẹ wọn ni ah tí ó wà bí aláṣẹ tí pa ni ó ní bẹ́ẹ̀ ni nígbà tí usmanu ti wà lórí ìjọba eh, radiyallahu anhu ìyẹn àlífà ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹlẹ́ẹ̀kẹta wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ nípa ìdá tí àfa wa ń láwọn míì tá àfa ò ń sọ àfa wa òun náà wá bá wọn dá sí pé nǹkan báyìí náà ń bẹ̀ ń bẹ̀. àwọn ènìyàn wá padà di pàǹpá wọ́n ṣe revolution wọ́n padà gbẹ̀mí àfàwà Osman ọ̀dìyàlá ọ̀tàlá. ẹ̀rí ó fi ẹgbẹ́ ogun ẹni yóò tọ́ bá wà bí wọ́n ti ń wú aláṣẹ tóun náà ń bá wọn dá sí tí wọ́n fi padà lọ di kú tí wọ́n fi gbàjọba lọ́wọ́ ẹ̀ wọ́n jọ gbà ni. wọ́n jọ gbà ni. so èèyàn gbọ́dọ̀ kún ọ lọ́wọ́ níbi ohun tó bá jọ tẹ̀ kó dàbí òjúgbó lóhùn lọ tèmi tẹ̀lé wọn lọ ni tẹ mi ń bẹ̀ ni wọn náà sì ṣe ń bẹ̀ lábẹ́lẹ̀ ẹ̀rí Ọtẹni ni tó ṣe pé ìyá rẹ̀ kẹjúkẹjú báyìí lè yàn láyé tọba wa di lọ́rùn yàn kẹ́ parambarì lọ́dọ̀ ọlọ́run bá sùhánà ọ̀tàlá nínú ìjìyà ọlọ́run pàṣẹ àwọn nǹkan mẹ́ta ó sì kọ nǹkan mẹ́ta wa kó jọ sínú àwọn nǹkan yìí gbogbo àwọn ẹni àtàwọn gbogbo òwà tó da àwọn yìí àwọn tí ọ bí gbogbo tí a tún kà níkẹyìn yìí ó sì parí kí ni sísún ní ọgbà wọ ilé múnkárù ẹ̀rí bágíyù ọ̀tẹ̀ wọ́n á gbégbá alátọ́dọ̀ afáwà osmond bọ́n nọ̀dọ̀ọ́n afá sọ yìí pé nígbà tó ń fi gba islam ń jọ kìíní àná òun ọ̀gbà islam ju pé òun ti ju òjíṣẹ́ ọlọ́run ọba lọ fún nítorí pé òjíṣẹ́ ọlọ́run ọba ń máa ń pè òun yóò á fún òun pé gba islam ó lójú wá sí òun bá gbà fà islam ọ̀wá sì kó sí òun lẹ́mi dáadáa. kọlọ́n wa kọjá lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba jọ kan àníbi dẹ́ wà níwájú òta alẹ́ rẹ̀ lẹ́nu tó jókòó àníbi wàá pè mí wọn nígbà tí ó pé òun jókòó tì ó ń láàrin ìgbà táníbi ń bá òun sọ̀rọ̀ lọ́wọ́ i pé ẹ àníṣọ̀sálá ó gbójú sí sánmẹ̀ nìyẹn òun rí i gbójú sí pé òwò òun mọ́ nígbà ọyọ́ òun bá tún rí i eré tí ń mì ń jọ bí ẹni pé òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ rẹ̀ sẹ́lá ẹnìkan ń sọ̀rọ̀ fún sọ pé mi mo ti gbọ́ òun gbàgbọ́ yé bẹ́ẹ̀ bí ẹni pé wọ́n ń bá a sọ̀rọ̀. wọ́n ní bọ̀ wá yá ọwọ́ apàdà tún gbójú sí kejì tó ti padà gbójú sí ẹ̀gbẹ́ ọlọ́wọ́ akọjú dàrún ìgbà tí ó kọjú dàrún báyìí <clears throat> lójú ń pọ́ lóògùn sẹ́yìn ẹ̀rí ó ní wọ́n sọ fún èrè òjíṣẹ́ ọlọ́run irú èwo ti ń ṣẹlẹ̀ sí ọ lónìí ní máa ń bọ ọjọ́ òkòlá ara irú eléyìí ọ̀fẹ́ ni wọn náà rí ohun tó ṣẹlẹ̀ ànábì ní sórí Osman mo rí bónú mazion ó ní mo rí ànábì wa bẹ̀rẹ̀ sí sọ bí ṣẹlẹ̀ yẹn ti rí fún pé láàrin ìgbà tèmi àti ẹ ti ń sọ̀rọ̀ mo ti gbójú wọ sánmẹ̀ nìyẹn yín gbójú wọ báyìí ọ̀wá sí èròǹgbà kẹ̀kẹ́ lẹ́mí mi ju àyà tí ń sọ̀kalẹ̀ lọ tí Jibril fi wá padà bọ́ sí ọwọ́ ọ̀tún òun ọwọ́ àti ọ̀kẹ́ yá Muhammad rẹ Muhammad àní inna Allah dáadáa ju ọlọ́run tí màá ń pàṣẹ dọ́gbandọ́gba tí ń pàṣẹ dáadáa tí ń pàṣẹ ká fún alásùnmọ́lẹ́tọ̀ọ́ ó sì ń kọ̀ nípa ìwà àbàjẹ́ àgbèrè ń kọ̀ nípa nǹkan bákan ọlọ́run wá ń ṣe wáàsí fún yín kẹ́ bá lè jẹ́ni tí ó gba wáàsí Usman ní ọkà ayà yẹn délẹ̀ fóun báyìí ó ní gbígbàgbọ́ ṣe rinlẹ̀ sẹ́mi òun yẹn yẹn nìyẹn ìtìjú lòun sì fi gbà pàtẹ́lẹ̀ ó ní bóun ṣe nígbàgbọ́ òun wá sí gbàgbọ́ yẹn lódodo tààrà ọlọ́run wá lọ bá ẹ̀gbọ́n bàbá nẹ́bí tí wọ́n pè ní àbòtọ́ọ̀lì òun wá fún níròyìn pé nǹkan máa ayà kan máa tuntun sọ̀kalẹ̀ fún jìṣẹ́ ọlọ́run àbòtọ́ọ̀lì bì náà bá gbà wọ́n bá ké sí àwọn kùrẹ́sì ó ní ẹ̀yin kùrẹ́sì ẹ tẹ̀lé ọmọ arákùnrin mi ò tẹ́ bá tẹ̀lé ẹ mọ̀nà ọ ẹ sì jèrè tó bá já sípò tó lòjíṣẹ́ ọlọ́run bá ń sọ àbí ń parọ́ kò kú pa yín láti kẹ̀kẹ́ ju wa alápọ̀nlé lọ ìbí wa alápọ̀nlé ọ̀hún náà ní ń pàṣẹ rẹ̀ yìí wọ́n nígbà táwọn sọ̀tọ́lá wa rí wípé ẹ̀mí ọ̀nkù òun yìí ti rọ̀ fún tí ọlọ́run sọ̀ kalẹ̀ fóun ọ wá ké sí pé ó sì ń pa àwọn yẹn láṣẹ pé kí wọ́n tẹ̀lé mi kí wọ́n fi wọ́ọ́lẹ̀ tí wọ́n ń ṣẹbọ ọ̀ọ́yá àgbà ìsìlámù gẹ́rẹ́ ọ̀sà ló wọn ọ̀gbà ìsìlámù wọn nígbà yẹn lọ́wọ́ ọba àlekẹ́lá wa sọ àyà kàlẹ́ńdà tánẹ́bí ń dààmú lórí ẹ̀ ike eré ànẹ́bí ó lè fẹ́ni mọ́ ó lè fọ̀nà mẹ́ni tó bá wọ̀n ọlọ́run ní máa ń fi ìmọ̀ ní ọkàn fẹ́ni tó bá wùn ẹ̀rí afáwa ẹ̀kírímọ̀ wọn ní ànẹ́bí sallallahu alaihi wasallam ọkà ayé àtàkà yìí tàbọ̀pọ̀rọ̀ mẹ́fà bẹ́ẹ̀ ọkà fún àlùwalẹ̀ ìdìbò ní èrè ọmọ arákùnrin mi táyà yìí kalẹ̀ kan sí ànábì tuntun kà ọ wá ní mo pè wọ ọmọ arákùnrin mi ah táyà yìí má dùn pọ̀ àti pé téèyàn bá wó òkè rẹ̀ èso ni ìsàlẹ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ èèyàn o ọ̀rọ̀ adẹ́dà tòótọ́ wọ́n ní yẹn fi ọlọ́run pa láṣẹ déédéé dáadáa ọlọ́run kọ̀ fún yín nípa àbàjẹ́ àti ohun tó kẹ́kọ̀ọ́ àtọ̀tẹ̀ wọ́n ní kò sí wà kan da táwọn aláìmọ̀kẹ́mọ̀kẹ́ máa ń sọ pé da láàrin ara wọn àfi kọ́lọ́run ti pàṣẹ rẹ̀ ló fi já sí pẹ́sìn tá a wà ń bẹ̀ yìí nínú lè gbogbo ohun tá a bá ń rí sí dáadáa táwọn èèyàn máa sọ pé ó da ó da ó da tí mo wọ ọba tí kàn lógun dáadáa náà ni máa ń jẹ́ nínú ẹ̀sìn gbogbo ohun táwọn èèyàn bá ń rí sáì da tí mo wọ ọba tí ì débẹ̀ lógun lọ́pọ̀lọpọ̀ àìdá ni máa ń jẹ́ nínú kíni o nínú ẹ̀sìn òun ló ti wá nu hadith yìí pé inna mimma adraka an-nasu min kalami nubuwwatil ula nínú nǹkan táwọn èèyàn gbàgbọ́ yé rẹ̀ níbi ọ̀rọ̀ ìjánẹbí alákọ̀ọ́kọ́ òun náà ni pé kọ́ọ̀ bá ti ní tìjú máa ṣe ohun tó bá wọ̀n kìí ṣègbà tánẹ́bí tó sọ̀rọ̀ yẹn àwọn èèyàn ti gbọ́ yé ti pẹ́pẹ́ ẹni tí ọba sì tìjú fún kọ̀sára tí ò lè dá bóòwù o lè bọ́kọ sí yáwèrè o o lè bẹ́wulẹ̀ kọ́ pátá láàrin jà ẹ ọ̀pọ̀ kan náà ti ṣe bẹ́ẹ̀ ń jèlò tó yẹ pé yọ bọ́ tàbá ìpátá ní ó sì lè wà nù ọkọ̀ ńlá bí ọkọ̀ mẹ́sìsì ní ọwà nù rẹ̀ yóò sì wọ pátá ìtìjú lọ́sọ̀nù fún un. sọ nípa bẹ́ẹ̀ afáwọn akọ̀tàdá ó wá ní kò tó da táwọn alẹ́ àwọn ọlọ́run wa ń pa wá láti ẹ̀ka ṣe déédéé déédéé dọ́wọ́ wa o nípa ọlọ́run ọba subhanahu wa láàrin ara wa ọlọ́run pa wá láṣẹ dáadáa di ọwọ́ wa o ọlọ́run pa wá láṣẹ rẹ̀ ẹ jẹ́ dáadáa sáwọn alásùnmọ́ wa èyí ọba gbà ajé ọmọ ayé wọn kí wọ́n bá mọ̀ wípé ah, kíní ẹ̀sìn ní ẹ má jẹ́ arìnrìn àgbèrè débi pé wọ́n kẹ́sì rẹ̀ sí wa àti mú tọ́kẹ́ kọ́ gbogbo tí sẹ́rí ọgbà wọlé ọ̀tẹ̀ ẹ má jẹ́ abáwọn lọ́wọ́ ńbẹ̀ ọlọ́run ṣe wá àti fún yín ọlọ́run ń pa yín láṣẹ ohun tí ń pa yín láṣẹ rẹ̀ yín nù dáadáa ó sì ń kọ̀ fún yín nípa ohun tí ń kọ̀ fún yín nù láburú kẹba lè jẹ́ni tí ó gbà wá sí àfàwà ṣáàbí bùnú ṣètìr látọ̀dọ̀ ṣètìr bùnú ṣẹkẹl ó ní mo gbá Abdullahi bùnú Mas'ud ó ní aya fi tán nínú Al-Qur'an tó ìpè gbogbo ohun tí ń jẹ́ dáadáa láyà yẹn sọ gbogbo nǹkan tí ń jẹ́ láburú láyà yẹn sọ òun náà ni àyà sọ́tún náhàlì yìí ìyẹn àyà tá a kà fún wa lónìí ọba ẹ bẹ̀rù ọba subhanahu wa ta'ala fi ní àti gbangba pé ṣe ní máa ṣe ṣe jìnnà sí ẹ ṣe ẹ má o. ẹ bẹ̀rù ọlọ́run ọba máa ṣe dáadáa ẹ má ṣàìdá kódà bí yẹn bá ṣàìdá sí yẹn yẹn fi dáadáa dá padà wọn ní ṣe dáadáa fẹ́ni tó ṣàìdá sọ ìwọ sì máa ga látàrẹ̀ ẹ fáwọn alásùmọ́lẹ́tọ̀ wọn ẹ má fẹ́ tọ́ wọn dùn wọn ẹ wọ̀ kẹ́ńdà àwọn sàhábà nígbà tí òfin gbádùn ànábì wa ń lọ bẹ́ẹ̀ wò ìwà ń sọ fún àná sọ̀sọ́ tó ọwọ́ ọlọ́run ọba lèmi wà bóun ó lò sí bóun ò ní lò sí kò yé ṣùgbọ́n eré anẹ́mọ̀ fẹ́ kọ́ sàsọ́lẹ̀ fún mi bóun ni kí n ti ṣe torí mo ní dúkìá kò dẹ̀ sẹ́ni tí ó jogún mi ọmọbìnrin lọ ẹ̀rí iná ọ̀rọ̀ sọ fún nígbà tẹ́ni yẹn ní òun fi mẹ́ta mẹ́ta bí kí yẹn fẹ́ sọ pé nínú mẹ́fà òun máa ṣe sàárà ànábì wa sọ fún pé ìnẹ́kà dáadájú ìwọ o àǹtàzàrà wà rọ̀ sátàkà àgùnìyà tó bá lè fi àwọn ọmọlẹ́bí ẹ̀ kalẹ̀ lẹ́ni tí ó jẹ́ abọ́rọ̀ ó lóore fún ọdún kó fi wọ́n lẹ̀ lólòsì lọ yẹtàkà fàfúnà náà tí wọ́n máa tọ̀rọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ẹlòmíì ní dúkìá ìta ló ti da ọ̀dà nulẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀yà da sáwọn ọmọlẹ́bí wa àtàtẹ̀wá ti wá ṣe dáadáa fún ọtẹ́ nítorí pé sàárà àtàsọ páǹsì yẹn ẹ̀rí kọ́ wà nù hadith yìí pé wàbdà abimọ̀ àwọn ẹni tó lẹ́tọ̀ àti fún wọn dáadáa náà kí wọ́n ròyìn ẹ dáadáa nígbà yẹn lèyìn ó wá fẹ́ ẹ̀bọ́ ọ̀tà ó ẹja fún wọn lẹ́tọ̀ ẹ má jẹ́ akọ fún wọn ẹja máa da mọ́lẹ́bí pé ẹ má jẹ́ mọ́lẹ́bí ẹja sọ̀rọ̀ ẹ má ẹja tẹ̀lé ká

ìṣe wa ẹja wọn pẹ̀lú ládà nẹ́bí sallallahu alaihi wasallam ẹja ní tẹríba gbogbo bí ta bá ti gbódodo ẹja máa gbà wọlé ká má sọ pé ah tọ́ba ti ájú tọ́ sí lágbájá ní ọ̀sọ́ ẹ má jà kọjá ọ̀là sáwọn èèyàn ẹ má jà sí ń bi ọ̀tẹ̀ ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ẹni bá ń sọ̀tẹ̀ àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala dákun tún wá sí táwọn olórí wa ṣe o ọlọ́run tún wá sí táwọn olórí wa ṣe o ọlọ́run tún wá sí táwọn ọmọ wa ṣe táwọn ìyàwó wa ṣe ọlọ́run ṣe gbogbo ní olóríire ẹni dáadáa ẹni rere lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìjọsìn wa dáhùn sí ọlọ́run dákun gbà lẹ́sìn fún wa ọlọ́run dákun má dàlú wa láyà ọlọ́run dákun jẹ́ ká pẹ́ lórí ẹ̀sìn náà àwa bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìṣọ́ ọlọ́run ọba tó léwúra ju ẹ̀wùn lọ ọlọ́run ọba máa dáàbò ẹ̀bọ̀ wa iṣẹ́ tí kálukú wa ń ṣe ọlọ́run dákun má jẹ́ ó sẹ́mọ́ wa lọ́wọ́ o ọlọ́dàkùn ṣe sùúrù bàbá ti ń ṣe é dé ọlọ́dàkùn bá ní máa fi ìbùkún sí máa fi àlùbáríkà sí ọlọ́dàkùn jẹ́ ọmọ àjọ àwa ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ata gbé súnlẹ̀ dání ta gbé sì dání ọlọ́dàkùn má jẹ́ aráre ọlọ́mọdé aráre ọlọ́mọdé aráre ọlọ́mọdé ayẹyẹ ọlọ́dàkùn ṣe wá ní àbí ṣe wá lẹ́nu àkọlé ibadallah inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu محمد alayhi wa sallimu كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمكم الله تعالى